hallelujah. praise the lord. Olúwa a fẹ́ gba àwọn èèyàn ní ìyànjú ọ̀rọ̀ rẹ. Lord we want to exhort these people about your word and we are praying. Àti wọ́n ní ọkàn òye láti lè gbọ́ ọ̀rọ̀ yìí. That to give them understanding of your word. Kí ó sì lè yé wọn. And give them understanding. Ní orúkọ Jésù lọ. In Jesus' name. Arákùnrin àti arábìnrin. Friends. Ní wákàtí a fẹ́ sọ nípa Jésù Kristi pé ó jí dìde. At this time, we want to talk about the resurrection of Jesus Christ. The resurrection is what separates Jesus from all other kinds of prophets. Many of us think that perhaps the only reason we talk about Jesus as saviour is because he was born by a virgin. ṣùgbọ́n èyí tó jẹ́ kókó ohun tí Jésù jẹ́ fún wa ni pé ó jí kúrò ní òkú. But the main reason why Jesus was different is because he, re he was resurrected from the dead. Mo fẹ́ kó mọ ohun tí ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé ńgbà tí Ádámù ṣẹ̀. I want to tell you about what happened as a result of Adam's sin. Nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà ilẹ̀ ayé yìí. When God created Adam and Eve on this earth. Àwọn olè mọ olè ti gbọ́ nípa ìtàn pé ejò kan ló tàn wọ́n jẹ tí à ń pè ní èṣù yẹn. they were deceived by a serpent which was the devil. As a result of that fall, Satan took control of dominion on the earth. And he started causing sickness and death on the earth. But from that time on, all the children of Adam has been attempting and struggling to go back to the Garden of Eden. That is the power that is, was given unto Adam on this earth. Adam was actually given power over the earth. To rule the earth. ọlọ́run mọ̀ pé èṣù wà lórí ayé tẹ́lẹ̀. God knows that Satan was upon this earth before. ọlọ́run ò lé èṣù yẹn jáde. He did not send out the devil. ṣùgbọ́n ọlọ́run sọ pé òun yóò tún gbé ènìyàn tó máa mọ láti yẹ̀pẹ̀. But God says he will create man from the dust of the earth. Láti lè tún máa jọba lórí èṣù. To rule upon Satan. Ohun tí ó ìpinnu Ọlọ́run nìyẹn. That's God's plan. Ọlọ́run sọ pé ẹ jẹ́ kí a dá àwọn ènìyàn ènìyàn ní àwòrán ara wọn. God says let us create man in our own image. Kí wọn kí ó lè máa ṣe àkóso orílẹ̀-èdè ayé yìí. That they might rule the earth. Kí wọn kí ó lè máa jọba lórí gbogbo ẹranko ìgbẹ́. And have dominion over all plants and animals. Ní ìwé Genesis orí kìíní. In Genesis chapter one. Láti ẹsẹ̀ ìkẹrìndínlógún kẹrìndínlọ́gbọ̀n. from verse twenty-six. ọlọ́run sì wí pé. the God said. jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa. and God said let us make man in our image. gẹ́gẹ́ bí ìrì wa. after our likeness. kí wọn kí ó sì jọba lórí ẹja òkun. and let them have dominion. àti lórí ẹyẹ ojú ọ̀run. over the fish of the sea. àti lórí ẹranko. and over the fowl of the air. àti lórí gbogbo ilẹ̀. over the cattle and all over all the earth, and over every creeping thing that creepeth upon the earth. In verse 28, and God blessed them, and God said unto them, Be fruitful and multiply, and replenish the earth, and subdue it, and have dominion over the fish of the sea, and over the fowl of the air. Um, over every living thing that moveth upon the earth. Friends, I want you to know èṣù àti gbogbo àwọn yẹn ti wà lórí ilẹ̀ yìí sọ bẹ́ẹ̀. that Satan and all demons were on this earth when God was giving these commandments and blessings. àtọ́lọ́run fún Ádámù ní àṣẹ yìí when God was giving these blessings and authority to Adam. ó fẹ́ kí Ádámù jọba lórí èṣù yẹn náà ni. he wants Adam to rule over the devil. nítorí pé a ti lé èṣù kúrò ní ọ̀run láti yìí ó wá. because at that time Satan has been cast out from heaven. orí ilẹ̀ ayé yìí ló sì wà. and he was on this earth. bọ́lọ́run ò fẹ́ fi orí ilẹ̀ yìí but this earth was not given unto the devil to do as he wants. for that reason he created man out of the dust of the earth. and he will breathe the breath of life into this created man so that he can rule over the devil. the devil did not like that. because first of all he was exited from heaven. ṣe òun lórí ilẹ̀ ayé yìí and his this earth in which he was sent to. Ọlọ́run tó wá tún sọ pé òun ò tún fi ayé ìsílẹ̀ fún ẹsẹ̀. God is taking it away from him again. Ọlọ́run tó wá ń dá èèyàn fúró láti inú yẹpẹ. created man from the dust of the earth. Pé kí ènìyàn tó wá máa jọba lórí ohunkóhun tó bá wà lórí ilẹ̀ And gave man dominion over the earth. Láti ìyẹn dín ní pé kí ènìyàn tó máa jọba lórí èṣù tó wà lórí ilẹ̀ náà pàápàá. Thereby giving them authority to rule over the devil èṣù wa ń wá ọ̀nà bóun ṣe máa jẹ́ kí yẹn má lè rí bẹ́ẹ̀. so Satan hashed up a plan to yeah, withstand this. ìdí ẹni tí èṣù fi lọ mú Ádámù dẹ́ṣẹ̀. that's why he deceived Adam and Eve to sin. tó tó ń bá lè mú Ádámù dẹ́ṣẹ̀. because he knows that if he can make them to sin. Ádámù ò ní lè máa bá Ọlọ́run sọ̀rọ̀ mọ́. God cannot communicate with Adam as before. lẹ́yìn ìgbà yẹn èṣù àwa lè máa ṣe bó ṣe wù ú. and Satan can do exactly what he wants. nítorí pé ọ̀nà kan ọ̀nà kan because that is the only one way that we can have dominion over Satan. tá a rẹ́. is by having communion with God. only then can we have dominion over all things that are upon the earth. but after Adam has sinned èṣù ti bẹ̀rẹ̀ sí ní ṣàkóso ilẹ̀ yìí nìyẹn. the devil has taken dominion and authority over the earth. bá fẹ́ tàpá sí ohun tí èṣù fẹ́. if Adam wants to go against Satan's plan. èṣù á mú àìsàn àti wàhálà Satan will bring sickness and disease unto Adam and his people. àṣírí yìí ọlọ́run fi hàn àwọn ọmọ but God has revealed this secret unto the children of Adam. ọ̀pọ̀ wọn ń fẹ́ padà láti gba agbára yìí padà. many of them are trying to reclaim this power. ọ̀gọ̀ọ̀rọ̀ ni wọn ò tiraka rárá o. but many also do not even get, try. wọ́n kàn fara wọn sílẹ̀ sábẹ́ ìdè èṣù ni. they have submitted unto the dominion of Satan. ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n bá gbọ́ àṣírí yìí. but many among those who hear this secret. wọ́n gbìyànjú láti tún tẹ ọlọ́run lọ́rùn have the desire to please God. wọ́n sì wọ́n tó bá ti dín súnmọ́ Ọlọ́run tó. and the closer they move on to God. bẹ́ẹ̀ ni wọ́n ń rí agbára náà gbà. then the, the easier it is for them to possess this power. a sọ nípa ẹ̀gbẹ́ni kan tí a pè ní Enoch. there was a man named Enoch. tó jẹ́ ìkan náà àwọn ọmọ ìran Ádámù yẹn. who was one of the descendants of Adam. nígbà tí yẹn náà mọ̀ nípa àṣírí yìí. who when he has learnt about the secret. tó bẹ̀ẹ̀ sí Ọlọ́run rìn tímọ́tímọ́. began to walk with God closely. tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé so much that. ó ó ó tẹ èṣù mọ́lẹ̀ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ nìyí. He trod under Satan under his feet. Ó sì wá kúrò lórí ayé láì fi láì rárá. And he was translated from the earth without dying. Ó tẹ Ọlọ́run lọ́rùn. The Bible says he has this testimony that he pleased God. Ilé à ń sọ pé. This is what we mean. Àṣírí ìní Ọlọ́run fi hàn àwọn èèyàn tí dè níyì. That God is revealing that secret unto man even today. gbogbo gbà yẹn o. But at that time. Ẹnìkan ṣe ọ̀gọ̀rọ̀ ni ní agbára tó Only one out of many has that power. ta ló lè jẹ́ balógun láàfún àwa ènìyàn. who is it that can be the champion of man. tó lè lọ dojú ìjà kọ èṣù yìí. that can face this Satan kó kó kó gbà wá là lọ́wọ́ èṣù yìí sẹ́yìn. that can deliver us from the control of the devil. a ò rí balógun kankan lórí ilẹ̀ yẹn. we could not find a single champion. ṣùgbọ́n ọlọ́run ṣèlérí sẹ́. but God promised. òun yóò rán balógun kan wá sórí ilẹ̀ that I will de indeed send a champion. ìyẹn ni ó wá ti pé ó ló sọ ní Genesis orí kẹta. in the book of Genesis chapter three. nígbà tí ọlọ́run rí pé ohun gbogbo ti rí bẹ́ẹ̀ sẹ́. when God saw that all things have come as it were ló sọ fún éfà yẹn to Eve àti fún ejò yẹn sẹ́ and unto the serpent pé irú ọmọ obìnrin yìí that the seed of the woman yóò fọ́ orí ìwọ ejò yìí shall break the head of the serpent. that is God's own promise that he will come to this earth. as the seed of the woman to save man. to come and be our champion. that's why Jesus came. when Jesus came. he came to become our champion. to fight against the serpent. as as our own champion and deliverer. Because what authority does the devil have upon this earth? After he has shaken man and confused them, then he will destroy them uh, and take them unto hell. That's where we call hell. who is it that can champion our cause? That person must be able to fight against the devil. And go to where the devil has his kingdom. Fight him there. And overcome him and kó bind him. And deliver the children of Adam from the prison of Satan. And bind Satan himself. And come out from that prison. Ìyẹn gan That is the person that can be the champion of the human race. That's exactly what Jesus came to do on the earth. He came to this earth. And you know there were all kinds of prophets before Jesus came. But many of them were killed by Satan. They did not come back. We know about Edom that was translated without dying. Before the devil could touch him, the Lord took him away from this earth. Because that is one way. tí ó lè fi lè kúrò lórí ilẹ̀ tó pé kò lè jẹ́ balógun fún wa ni o. because he could not be our champion enough. that is. ọ̀pọ̀lọpọ̀ lè ní agbára. many can have power. tó pé àwọn náà lè jà wọ́n lè gbára wọn là nìkan. because they can fight and help themselves only. wọ́n lè gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là. but they cannot save many people. ṣùgbọ́n ẹni tó lè gba ara rẹ̀ là kó tún gbà wá ènìyàn là. for he that can save himself and also save others is whom we are talking about. that's the person that can be a champion. ìyẹn ni Jésù kì that is the Lord Jesus Christ. Because He is God Himself. Only He can save us. And Jesus came to this earth. Before He came, it was prophesied that the Lord is coming and that He shall sacrifice Himself, but He shall also raise Himself from the dead. And Jesus said with His own mouth that I have power to lay down my life mú ẹ̀mí mi padà. I also have power to take my life. kò sẹ́nikẹ́ni tó gba ẹ̀mí mi kúrò lọ́wọ́ mi. Nobody can take my life from me. eléyìí ni à ń sọ nípa Jésù Kristi ṣe. This is Jesus. Jésù jí ìdè nígbà tí ó akọ̀mọ́ tó kú. He rose from the dead after he was nailed to the cross. ó jẹ́ kí èṣù mú òun lọ síbi tí èṣù mú àwọn lọ yẹn. He allowed the devil to take himself to hell. ó sì jà lọ́hùn-ún. But he fought with him over there. ó sì mú ìgbèkùn nígbèkùn nígbèkùn and took captivity captive. ó sì wá jáde tìkà lára rẹ̀. and came out from the prison. bíbélì wa sọ nínú ìwé Hébérù orí in the book of Hebrews chapter seven. láti ẹsẹ̀ kejìléníogún. from verse twenty-two. torí pé nítorí pé Jésù jáde ìṣẹ́. Because Jesus came out, because he, he rose from the dead, and he is alive forevermore. That's the secret of the power láti lè gba ẹnikẹ́ni là. whereby he can save anyone. ẹnikẹ́ni tí ó bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run ní kọ́sílẹ̀ that comes unto God through him. ní ìwé Hébérù. in the book of Hebrews. orí ìkeje. chapter seven. láti ẹsẹ̀ ẹsẹ̀ kẹkẹ láti ẹsẹ̀ kejìlélógún. from verse twenty-two. títí sí ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. to verse uh, twenty-six. Uh, We're going to read unto you from there. It is written that. Níwọ̀n bẹ́ẹ̀ ni Jésù ti di onígbọ̀wọ́ májẹ̀mú. By so much was Jesus made a surety of a better testament. A better testament. Àti nítòótọ́. And they truly. Àwọn púpọ̀ ni a fi jẹ àlùfáà. Were many priests. Nítorí wọn kò lè wà because they were not suffered títí nítorí ikú to continue by reason of death. ṣùgbọ́n òun. but this man. nítorí tí ó wà títí because he continueth forever. ó ní oyè àlùfáà. has an unchangeable priesthood. unchangeable priesthood. nítorí náà. Wherefore, He is able also. To save them to the uttermost. That come unto God by him. Nítorí Seeing he ever liveth. to make láti máa bèbè fún wọn. intercession for them. pé Jésù wà láàyè títí di òní. that is Jesus is alive till today. pé tá bá fi jẹ olórí àlùfáà. that is if we make him the high priest. láti máa gbà láti máa bèbè fún àwọn ènìyàn. to pray for them that are believing. ọ̀pọ̀lọpọ̀ olórí àlùfáà ní ìgbà àwọn many high priests of the Jews. tán bá ti kú. after they die. wọn lè bèbè fún àwọn èèyàn mọ́. they cannot pray for anybody anymore. ṣùgbọ́n nígbà tí Jésù wà láàyè but because Jesus Jesus is alive forevermore. Gẹ́gẹ́ bí olórí àlùfáà. As our high priest. Ó sì máa bẹ̀bẹ̀ títí di òpin ayé. He can pray for men up to the end of the world. Ẹnikẹ́ni tó bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ rẹ̀. Anybody that come unto God through him. Ohun tí à ń pè ní balógun àwa ènìyàn nìyẹn. Therefore he is the champion of the human race. Yíyá mi sọ nípa ìtàn balógun fún ẹni That's why we told you the story of a champion that Jesus Christ rose from the dead himself. Wàá sọ pé báwo la ṣe mọ̀ pé ó jí. How do we know that he rose from the dead? Gbogbo wa níbì ní Èkó. I was somewhere in Lagos. Ní ọjọ́ kan. One day. Ní ọ̀pẹ̀nìkan bẹ̀rẹ̀ sí ní dọ́nu. And somebody was talking. Ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Talking about his sins. Ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀fẹ̀sẹ̀. And he was he was he was uh, making jest. Ó bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀fẹ̀ pé Jésù jíǹde. That Jesus did not rise from the dead. Pé ẹ̀mí ẹ̀ pé ìwìn lásán ni wọ́n rí. That all they saw was just a ghost ó ní ó ní ó ní wọn ó ní wọn sáfowó kàn said after all they did not touch him. àwọn tó ń àwọn tó ń bá sọ̀rọ̀ wọn ọmọ ọmọ ṣe máa dá lóhùn. the people that he was talking to didn't know the Bible so they didn't know how to answer him. wọ́n kàn wọ́n pé irọ́ pa ni. they just knew he was telling a lie. wọ́n wọ́n mọ bíbélì tó ń bá lóhùn. but they didn't know the Bible so much as to be able to answer him. ìbáwá bẹ́ẹ̀ ni mo sọ pé kílẹ̀. so I was there and I said what are you talking about. Then he said unto me, He said the same thing to me, that I say Jesus did not rise from the dead. Then I said, Listen. He said all they saw was just a picture. He said he told them just to look, but they didn't see any substance. He said it was just a. He said, I said, Listen. Oh, Do you realize what the Bible says? Jesus says. ẹ dì mú. to hold me. pé wo ọwọ́ mi kò rí pé iwin ò kí ní ẹ̀jẹ̀. touch my hands. iwin ò kí ní egungun. and know that a ghost does not have flesh and bone. pé Jésù Kristi ti ká lára rẹ̀ ni. and Jesus Christ was Jesus himself. ẹnu ẹnu ọ̀gbẹ́ni náà yín ṣe ló kọ jẹ́jẹ́. the person was silent. pé òtítọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run. because the word of God is true. ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni sẹ́yìn. the word of God is true. Jésù Kristi jí Jesus Christ rose from the dead. àwọn áńgẹ́lì gan jẹ́rìí sí. the angels testified to this. àwọn ènìyàn gan tún jẹ́rìí sí. men testified testified to them. Matthew orí kẹrin. In the book of Matthew chapter twenty-eight. Láti ẹsẹ̀ ìkarùn-ún tí dé Verses five and six. A sọ nípa ìjàjìnde Kristi they was talk about the resurrection of Jesus Christ. pé áńgẹ́lì sọ fún wọn pé. that angels told them. pé ó ti jí sẹ́. that he has risen from the dead. kó lè mọ̀ pé àwọn áńgẹ́lì kan ló jẹ́rìí sí. that you might know that angels testified to this. áńgẹ́lì ò lè sí wọn kì í parọ́. and the angels do not lie. bẹ́ẹ̀ àwọn ènìyàn náà tún jẹ́rìí sí sẹ́. and even men testified to the resurrection. ní orí orí orí kejìdínlọ́gbọ̀n náà jẹ́ kí n kà fún yín. Matthew twenty-eight ó ní náà sì dáhùn. and the angel answered. ó sì wí fún àwọn obìnrin náà pé. and said unto the women. ẹ má bẹ̀rù. Don't be afraid. Nítorí èmi mọ̀ pé ẹ̀yin wá Jésù. Because I know you are looking for Jesus. Tí a ti kàn mọ́ àgbélébù. Who was crucified. Kò sí níhìn yìí. He is no longer here. Nítorí ó ti jí dìde. Because he has resurrected. Gẹ́gẹ́ bí ó ti wí. As he has said unto you before. Wá ẹ wo ibi tí Olúwa ti dùbúlẹ̀ sí. Come and behold where he lay. Ẹ sì yára lọ sọ fún àwọn ọmọ yín rẹ̀ pé. And go tell his disciples. Ó ti jíǹde kúrò nínú òkú. That he has rose from the dead. Wo ó ṣáájú yín lọ sí Galilee. He went before you unto Galilee. Níbẹ̀ ni ẹ̀yin yóò gbé rí. Into a mountain where that thou shalt see him. Mo ti sọ fún yín. Behold, he has told you before. Àní Jésù jí Yea, Jesus rose from the dead. Ó ní agbára láti mú ẹ̀mí rẹ̀ tìkára rẹ̀ He has power to take his own life Jésù himself. Jésù fẹ́ẹ́ rẹ̀ sọ tó kú. He said it before he died. Olóhùn lágbára láti fẹ̀mí òun lélẹ̀. He said I have power to lay down my life and to take it up. ìdí ẹ̀ta fi ń sọ pé jésù nìkan náà ni ó lè gbani là nìyẹn. that's why we say only Jesus can save. nítorí pé ó jíǹde ni o. because he rose from the dead. ẹni tó jíǹde tó wà láì títí di òní yìí. he who rose from the dead and is alive till today. lẹ́yìn ó fara rẹ̀ hàn àwọn ọmọlẹ́yìn rẹ̀. showing himself to his disciples. ó sì tún lè fara rẹ̀ hàn di òní ìjọba fẹ́. he can also show himself to you if you want. tó o bá gbàgbọ́. if you believe. Jésù sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ràn mi. Jesus says whosoever loves me. èmi yóò fẹ́ràn rẹ̀. I will love him. èmi yóò wá. and I will come. unto him and show him myself unto him. Jesus can show himself unto you because oh, he has resurrected from the dead. Men testify to the resurrection. In Luke chapter 24, from verse 27, the story was told also. In John chapter 20, ẹsẹ̀ ìkẹyìnlélógún verse twenty-four àti ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. and verse twenty-seven. sọ nípa Kristi jíǹde. the resurrection was also testified. gbogbo ibi tó ti fara rẹ̀ hàn àwọn ọmọlẹ́yìn rẹ̀ nìyẹn. well these are all places where he showed himself to the disciples. àti ọ̀pọ̀ òjì tún lè fara rẹ̀ hàn nísìnyí. and like I said he can also show himself unto you now. lẹ́yìn sì lè rí eléyìí fún àwọn tó bá fẹ́ rẹ̀. Jesus gave this promise to them that believe in him. ní Jòhánù orí kẹrìnlá yẹn. in John chapter fourteen. ẹsẹ̀ kọkàndínlógún. verse twenty-one. Jésù sọ pé. Jesus says. ẹni tí ó bá l òfin mi. He that hath my commandments. Tó bá sì ń pa wọ́n mọ́. And keepeth them. ẹni tí ó fẹ́ràn mi. He it is that loveth me. Ẹni bá sì fẹ́ràn mi. And he that loveth me. A ó Shall be loved of my father. Èmi yóò sì fẹ́ràn rẹ̀. And I will love him. Èmi yóò sì fi ara mi hàn fún And will manifest myself to him. Jésù lè rẹ̀ hàn Jesus can show himself unto you now because he's alive forever. sọ pé òun nìkan That's why we can say that he's the savior. He is the only savior Because he has the keys of death and hell. Because he went into where death takes people. You know that many die and they never return. But Jesus died and he resurrected and rose again. He didn't just return but he actually took the keys of death and hell. That that is he overcame death and hell. ó gbé ikú dè ní. and took death captive. ó wá gba kọ́kọ́rọ́ wọn bọ̀. and took the key of death. pé wọn ò ní agbára àwọn ẹ̀mí èṣù ní sẹ́ wọn ò lágbára láti pa ẹnìkan. no more power to kill anyone. láì jẹ́ pé Jésù gbà wọn láyè. without the authority of Jesus Christ. jẹ́tọ́bí lè fọwọ́sọ̀yà fún ẹni yẹn. that's why he can tell you clearly. pé má ṣe bẹ̀rù. that be not afraid. èmi ni ẹni tí ó ti kú tí ó sì wà láàyè síbẹ̀. I am he that was dead but is alive forevermore. and behold I'm alive forevermore. and I have the keys of death and hell. Jésù Kristi ló lè gba ẹnikẹ́ni là. Jesus Christ is the only saviour. Òun ló lè gba èèyàn kúrò nínú ìbínú Ọlọ́run tó ń bọ̀. He can save you from the wrath of God that is to come. Òun ló lè gba èèyàn kúrò nínú gbogbo wàhálà tó wà lórí ayé yìí láti ọwọ́ ìfẹ́. He can save you from all the problems that is caused by Satan in this world. Àwa yìí sì ti rí Jésù yìí. And we have seen this Jesus. Gbogbo Jésù ti fara rẹ̀ hàn wá. Because this Jesus has shown himself unto us. Ó sì ti wá ní iṣẹ́ ìsí ẹ. And he has sent us this message unto you. Pé kí Ọlọ́run tó lè gbàgbọ́. That you also might believe. Kó lè Put yourself under the protection of Jesus. And enter into this ark of safety, which is the Lord Jesus Christ. For only Jesus can save from the destruction to come. For the end of the world is at hand. I want you to know this for sure. As we have told you of the story of Jesus the champion, that he is the champion of the human race. dá wa padà sí ọgbà Ídẹ́nì yẹn. He wants to give unto us the situation of the Garden of Eden. Àwa ń tẹ̀lé àwọn tó bá ń tẹ̀lé Jésù yẹn yóò padà sọ gba Eden yẹn. who are following Jesus will return to the Garden of Eden. Ọgbà dáadáa níbi tá a sọ pé igi ìyè yẹn wà. Into the beautiful garden where the tree of life was. Pé ìgbà yẹn la máa wá ní àìkú. That is when we shall have eternal life. Ibi ìgbọ̀ tí bẹ́ẹ̀ sọ pé ká ní Ádámù ti jẹ igi ìyè yẹn kí yóò kú láéláé. Wherein Adam has eaten the eternal the, the tree of life he will no longer die. Ṣùgbọ́n Jésù Kristi ti fẹ́ dáa pọ̀ fẹ́ ó ti wá láti dáa padà sọ ọgbà ọgbà náà. Jesus has come to return us back to the Garden of Eden. ṣùgbọ́n tó bá tẹ̀lé Jésù nìkan ló máa dé ọgbà Ídẹ́nì yìí. But this is only for those who follow Jesus Christ. o láti wá tẹ̀lé Jésù Kristi náà. You must follow Jesus. àwa ń pè ìwọ náà máa bọ̀. We are calling you to Jésù wà pé ká Jesus sent us to call unto all that we find that to come. Pé wá tẹ̀lé mi sẹ́yìn. And follow Jesus. Jésù sọ pé Come unto me. Gbogbo All ye that labor And are heavy laden. Èmi yóò sì And I will give you rest. Gbé gbé gbé ní mi He said my yoke is easy. Ẹrù And my burden is light. Jesus Christ can give you peace. àìsàn. from the sickness. ìsinmi kúrò nínú wàhálà ìbẹ̀rù ikú. from death. ìsinmi kúrò nínú gbogbo ìbẹ̀rù oṣù àjẹ́. from all the fear of witches and wizards. ìsinmi kúrò nínú gbogbo ọ̀tá kankan. from all enemies. Jésù Kristi ló fẹ́ fún ẹ Jesus Christ can give you peace. Jésù sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. he is with you right now. ó wà ní ibi gbogbo. he is everywhere. ó ẹ̀mí mọ́ Ọlọ́run tó ká gbogbo ayé. because he is the Holy Spirit that's all over the world. Jésù ní níbi tí èèyàn méjì àbí mẹ́ta bá wà. Jesus says where two or three are gathered together in my name there I am in the midst of them them. He's with you right now. And he wants to walk with you. He wants to live in you if you will allow him. Do you want Jesus in your heart now? He says, open up your heart unto him. He said, Behold, I stand at the mm-hmm. door mm-hmm. and knock. If any mm-hmm. man hears my voice and open the door, I will come up to him and eat with him òun náà yóò sì bá mi jẹ. and I will wait with Jesus him also. fẹ́ máa gbé nínú rẹ. Jesus wants to live in you. ó fẹ́ máa gbé nínú ilé rẹ. he wants to live in your house. and eat with you and you eat with him. yóò máa pèsè fún ẹ. then shall he provide for you. àlàáfíà yóò sì máa bá ẹ. and peace shall be with you. ǹjẹ́ o fẹ́ gba Jésù báyìí? do you want to accept this Jesus? we want you to bow down your head and we pray for you. tẹrí bàbá yìí. bow down your head. wàá sọ tẹ̀lé wa. say after us. Jesus Christy. say Jesus. mo gbà ẹ́ ní balógun tèmi. I accept you as my champion today. that only you can save me. o ti gba o ti pa ikú rẹ̀ already. because you have killed the most killed death. you have captured hell. ìwọ ló ní kọ́kọ́rọ́ ikú àti ọ̀run àpàdé lọ́wọ́. you have the keys of death and hell. mo tẹ̀lé ẹ nísìnyí. I follow you today. mi ní bẹ̀rù ikú ẹ̀ náà. I will no longer fear death. I will no longer fear the devil. wàá máa gbé inú ọkàn mi Jésù. come and enter into my heart. kí n lè dé ìjọba Ọlọ́run yìí. may enter into the kingdom of God, that I may be a partaker of the kingdom to come. Amen. And I will pray for you now, Jesus. We pray for all our listeners. In the name of Jesus, that they might do your will. Sin no more. In the name of Jesus, we pray for them that the love of God will live in them. Give them the Holy Spirit that they might do your bidding. In Jesus' name. Write unto us, and we shall help you with more literature to evangelist Adewumi. Adewumi. Write to evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our web our email address is webmaster at gospeldistribution.org webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely god bless you and see you, we we'll see you again next time in jesus name